والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في الحديث السابع والسبعين وخمسمائة وعن سهل بن عبي وأن سهل بن أبي حثم رضي الله عنه قال أمرنا رسول الله صلى الله عليه وآله وسلم إذا خرصتم إذا خرصتم فخذوا ودعوا الثلث فإن لم تدعوا الثلث فدعوا الربع رواه الخمسة إلا ابن ماجه وصححه ابن حبان والحاكم وعن عتاب بن أسيد رضي الله عنه قال أمر رسول الله صلى الله عليه وسلم أن يخرص العنب كما يخرص النخل وتؤخذ زكاته زبيبا رواه الخمسة وفيه انقطاع وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهما أن امرأة أتت النبي صلى الله عليه وآله وسلم ومعها ابنة لها وفي يد ابنتها مسكتان من ذهب فقال لها أتعطين زكاة هذا قالت لا قال أيسرك أن يسورك الله بهما يوم القيامة سوارين من نار فألقتهما رواه الثلاثة وإسناده قوي وصححه الحاكم من حديث عائشة وعن أم سلمة رضي الله عنها أنها كانت تلبس أوضاحا أوضاحا من ذهب فقالت يا رسول الله أكنز هذا أكنز هو قال إذا أديت زكاته فليس فليس بكنز رواه أبو داود والدار قطني وصححه الحاكم وعن سمرة بن جندب رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا أن نخرج الصدقة من الذي نعده للبيع رواه أبو داود وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال وفي الركاز الخمس وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال في كنز قال في كنز وجده رجل في خربة إن وجدته في قرية مسكونة فعرفها وإن وجدته في قرية غير مسكونة ففيه وفي الركاز الخمس وعن بلال بن الحارث رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم اخذ في المعادن القبليه الصدقه وادثي وجا وادثتي وسكو ني باب الزكاه حديثي على كوكو وجا حديث سهل ابن ابي حثمه hadithi wọ́n tọ́ka sí bó ti ṣe jẹ́ pé sunna tí wọ́n máa ń tẹ̀lé níbi àti yọ zakat òun náà ni pé ẹnìkan yóò wà láti ọ̀dọ̀ ẹni tó lórí aláṣẹ fáwọn mùsùlùmí wọ́n ń pè ní alkharis òun lẹni tó wàá fojú pé bùbù òdiwọ̀n téèyàn ní tí ó sì sọ ohun téèyàn yọ nínú rẹ̀ ní zaka pàápàá jùlọ téèyàn bá jẹ́ àgbẹ̀ alkharisu yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe fọkàn tán ó gbọ́dọ̀ jẹ́ alábòsí èèyàn tó pé yọọ máa bu tàwọn kan ga yọọ máa gé tàwọn kan kúrò ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe kó ní àmàna ó sì ní ìbẹ̀rù ọlọ́run ọba wa. àdéhìí ń tọ́ka sí pé nígbà tẹ́ bá wá ṣe khors tẹ́ bá wá ṣe khors tẹ́ bá fojú pé bùbù ẹni tí sàǹfààní oko ẹni tẹ́ fẹ́ júwèé iye tí ọ̀yọ́ ń zakat fún bí àdéhìí ṣe jáde ó ń tọ́ka sí àmánà tí ń bẹ fáwọn sàhábà nítorí kó sọ pé amarana rasulillahi sallallahu alayhi wa alihi wa sallama idha kharastum ọ̀rọ̀ ọlọ́run púpọ̀ láti sọ pé amarana rasulillahi sallallahu alayhi wa alihi wa sallam idha kharasna anadaɛ thuluth ọ̀rọ̀ Ọlọ́run bàjẹ́ báyìí ṣùgbọ́n al-amanatul ilmiya wa amanatun fi naql ìjẹni tó ṣe fọkàn tán tí kì í parọ́ pé ntí wọ́n sọ ni wọ́n sọ àbí mi wọ́n ṣe wí ni wọ́n wí ni ló ṣe mú wá gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam sọ bá nàbí sallallahu alaihi ó pa wá láṣẹ ni pé ìgbà tá a bá fojú pé gbogbo iye àǹfààní oko ẹni tá a fẹ́ júwe ní tí ó yọ ní zakati fún ká fi ìdá kan nínú mẹ́ta sílẹ̀ ṣé ìdá kan nínú mẹ́ta tá a fi sílẹ̀ yẹn nínú gbogbo tó jẹ́ àǹfààní tí ń bẹ lóko rẹ̀ láti minus one over three àbí. Mm -hmm nínú tá a sọ pé yọ yọ ní zakat láti fi one over three ilẹ̀ fún tó a bá wá fi ilẹ̀ fún kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni pé nísìn ṣètò bá sọ pé one thousand five hundred mold ìní téèyàn ní nínú oko rẹ̀ tó bá jẹ́ pé nínú àǹfààní oko yún láti kó àfìdá kan nínú mẹ́ta sílẹ̀. Si táà ní símántì ọ̀yọ́ zakari tó a yọ ọ̀dà nínú mẹ́ta one thousand five hundred mot kí ni ọ̀sẹ̀ kù yọ ọ̀sẹ̀ kù one thousand àti pé one thousand five hundred mot ló ní àmọ́ ti one thousand ní ọ̀yọ́ àbí kìí ṣe ń tẹ́gbà lérò nìyẹn ibi tó bá ní one thousand five hundred mots kí ló yẹ kó yọ kí ni ọjà da mẹ́wàá one hundred and fifty mots one hundred and fifty mots yìí báyìí dípò kọjá pé a gba gbogbo one hundred and fifty mots lọ́dọ̀ rẹ̀ tí a bá yọ one over three one hundred and fifty kí ló kù hundred hundred làwọn gbà lọ́dọ̀ rẹ̀ a fi fifty lẹ̀ ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa èwo nìdákanu mẹ́ta tànàbì nìkan fi sílẹ̀ tẹ́bá padà sí ìdí àpèjúwe alákọ̀ọ́kọ́ pé tí wọ́n bá ní ẹgbẹ̀rún kan àbọ̀ mọ́dù ní èrè oko tó jẹ́ oúnjẹ wóró àbẹ́so tó jẹ́ dẹ́bínú tàbí inab tẹ́bá sọ pé ìdákan nínú mẹ́ta rẹ̀ lẹ́yọ sílẹ̀ tí ò ní bọ́ sábẹ́ ìṣirò. E فقد يلزم من ذلك إيجاب الزكاة على من لا تجب عليه الزكاة eléyìí lè mú ká máa pé zakati jọ́ràn yẹn lórí ẹni tí zakati ọ̀jọ́ràn yẹn lórí rẹ̀ nu torí pé nìsín ẹgbẹ̀rún kan àbọ̀ múdù lónìí tàbá wá fi lè yọ̀dá kan nínú mẹ́ta sílẹ̀ yóò kọ ẹgbẹ̀rún kan tó bá sì jẹ́ pé ẹgbẹ̀rún kan múdù péré lèèyàn bá ní kò sí zakati lórí rẹ̀ nítorí wípé egbefa múdù lèyàn máa ní tí ó kéré jù tẹ́yàn fi bẹ̀rẹ̀ sí ní yọ zakati nínú àǹfààní oko nígbà tó bá ti wá pé ìdákanu mẹ́ta ìyọ́lẹ̀ mẹ́sìrò rẹ̀ ajẹ́pẹ̀rù eléyìí ńkọ́ kò sí zakati lórí tiẹ̀ nu torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ètò pọ̀jù gbogbo àǹfààní oko ṣùgbọ́n ẹ fi ìdá kan nínú mẹ́ta sílẹ̀ nínú tí ó yọ ń zakat gangan ẹ fi sílẹ̀ fún kí ló dé nítorí pé látijọ́ tẹ̀yìn tí wàá fojú pé bùbù àǹfààní oko yún ẹyẹ ń jẹ́ ń bẹ̀ èèyàn tó rìn ìyàwó nú oko rẹ̀ òun náà lè mú jẹ́ ń bẹ̀ èèyàn tó máa ma fẹ́ jíjẹ́ ń bẹ̀ ó lè jíjẹ́ ń bẹ̀ so gbogbo eléyìí báyìí abẹ́ ìṣirò wo lọ́fẹ́ bọ́ sí fi hàn sọ pé kí wọ́n fi ìdá kan nínú mẹ́ta sílẹ̀ fún olóko ṣé kí wọ́n fi sílẹ̀ fún kọ́ máa jẹ́ ni àbí kí wọ́n fi sílẹ̀ fún kó kòtà àbí kí wọ́n fi sílẹ̀ fún kó tọwọ́ tiẹ̀ náà bọ́ sọ́dọ̀ àwọn aláìní àwọn olùmọ̀ọ́yé pé ti parí òní o kó tọwọ́ tiẹ̀ náà bọ́ sọ́dọ̀ àwọn aláìní kó má kí gbogbo zakati yẹn from A to Z aláṣẹ náà ni ọkàn pín kọ́ má jẹ́ pé kò sí nǹkan kan lọ́dọ̀ tiẹ̀ tẹ̀lé yìí jẹ́ pètùsè jẹ́ǹbẹ̀ ń pé dákan nínú mẹ́tẹ̀ẹ̀ta bá fi sílẹ̀ á fi sílẹ̀ fẹ́ni tí ó gbin kò yẹn kó lè wà lọ́dọ̀ rẹ̀ tó bá ṣe yí pé ìtàwọn èèyàn mú jẹ ìtẹ̀yẹ jẹ ọba pọ̀ ìdákanu mẹ́ta yun kò nà jẹ láì ṣkàl tó bá jẹ́ pé tó nǹkan ìdákanu mẹ́ta yẹn kọ́ tọwọ́ rẹ̀ bọ́ sọ́wọ́ àwọn aláìní tẹ́lẹ̀ yìí ọjọ́ ti yọ ìdá kan nínú mẹ́ta sílẹ̀ tẹ́ bá wọn pé ìdá kan nínú mẹ́ta ti pọ̀ jù ajẹ́ ipe kò burú ike ká ẹ yọ ìdá kan nínú mẹ́rin ẹ̀yin sì ti mọ̀ pé ìdá kan nínú mẹ́rin kọ́ ó kéré sí ìdá kan nínú mẹ́ta tọ́ eléyìí nǹkan kan ni tọ́ ẹ kó ti yé lọ́dọ̀ àwọn olùmọ̀ tí ò sí ìyapa ẹnu nípa rẹ̀ pé nígbà tí ẹ bá pé bùbù zakat fún àwọn ẹni tó ṣe wípé àgbẹ̀bá làwọn ìdá kan nínú mẹ́ta tí ó ní zakat yẹn ẹ fi sílẹ̀ fún ìdá méjì nínú mẹ́ta lẹ́yìn ọ̀sẹ̀ kìíní lẹ́gbà ilé ìjọba kò sí nínú zakat nǹkan ọ̀sìn kò sì síbẹ̀ fún zakatu tówó kò sì síbẹ̀ fún zakatu káràkátà kí ló wá mú bẹ́ẹ̀ wà nínú zakatu àǹfààní oko oná láti sọ yẹn nítorí pé zakatu àǹfààní oko níjọ́ tẹ̀yìn wá pé bùbù kí ni tí ó lè já àǹfààní oko yìí í máa pẹ́ sígbà tí wọ́n yọ zakat ìgbà tẹ̀yìn wá wò ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní jiná tó bá jẹ́ pé sòní. So gbà tó ti bẹ̀rẹ̀ sí ní gbó tó bá pé oúnjẹ wóró ni gbà náà lẹ́yìn ó tún wá wò ó tó wọn ò sì ní yọ zakat ó dìgbà tí èso yẹn tó bá bẹ̀rẹ̀ sí ní di dàbínù gbígbẹ tí rinabu tó di zabib tí àgbàdo tó di pọ́lẹ̀ ó ti tó fi roka tí jéró tó ti tó jẹ lóúnjẹ ìgbà náà ni wọ́n tó yọ zakari wọ́n á wòye ìgbà tó lè wà láàrin ìgbà tẹ́yìn tí wàá fojú pé bùbù rẹ̀ sí ìgbà tí zakao tó jẹ́ yíyọ gbogbo nǹkan ló lè ti ṣẹlẹ̀ gbogbo nǹkan ló lè ti ṣẹlẹ̀ ó ṣeéṣe kó e pé àwọn ẹyẹ wọ́n ya wọnú oko yẹn wọ́n bà gbogbo àǹfààní oko jẹ́ fún ó ṣeéṣe kó pé àwọn olè wọ́n ya wọnú oko yẹn wọ́n jí gbogbo àǹfààní oko kó ó ṣeéṣe káwọn tata wọ́n ya wá láti ibi tá a mà kágbára ọmọ ká wọn wọn jẹ gbogbo àǹfààní oko débì kan tó gbogbo eléyìí ṣeré àfi àyè lẹ́lẹ̀ kó ṣeéṣe káwọn kan yọ ṣẹlẹ̀ torí rẹ̀ kọ́ mọ́ bàa jẹ́ pé òfò tí à ní rí nǹkan fi dín nǹkan kan bẹ̀ ni ó ṣe ẹni tí ó gbin ko yẹn ṣeré àfi fi àǹfààní ìdá kan nínú mẹ́ta sílẹ̀ fún. nínú àdìsí tó tẹ̀lé òun jẹ́ hadithi atab ibn usaid radiyallahu anhu qaal amara rasulillah sallallahu alayhi wa sallam an yukhrasa al-'inabu kama yukhrasa an-nakhlu wala nabi sallallahu alayhi wa sallam kpalase ká máa fojú pé bubu inab fi ma báwo làǹfààní oko rẹ̀ sì fẹ́ tó káfílẹ̀ bá a mọ́ èèlò ni wọ́n yọ ní zakati nínú rẹ̀ ń gbọ́ báyà gẹ́gẹ́ bí a ti ṣe máa ń fojú pé gbogbo pípọ̀ dẹ́bìnù táàfin mayé tí a yọ ní zakati nínú rẹ̀ ìyẹn ni pé alqawlu fil inabi kalqawli sí ìyàtọ̀ láàrin ìnàbà àti tamr nípa bá ti ṣe máa pè bùbù bí wọ́n ṣe lè pọ̀ tó táàfin máa kí ni wọ́n yọ nínú wọn ní zakat kò sí ìyàtọ̀ láàrin inab àti tamur ṣùgbọ́n o a kàn pè bùbù rẹ̀ lẹ̀ ní ìgbà tó wà ní inab ni o ṣùgbọ́n ìgbà tá a yọ zakat rẹ̀ sí yọ jẹ́ ìgbà tó bá ti di zabib ìgbà tó bá ti di zabib a sì ti mọ̀ pé ni ẹ̀gbẹ́ inab ní ìgbà tí ó wà ní tútù tó lómi nínú wọ́n máa ń pè ní inab èso àjàrà nígbà tó bá di pé èso yẹn bá gbẹ orúkọ rẹ̀ máa ń jẹ́ zabib ṣùgbọ́n láti ìgbà tó ti wà ní tútù láti fojú pé bùbù rẹ̀ pé ó tó báyìí ṣé tó bá gbẹ tẹ́ yóò tó bẹ́ẹ̀ mọ̀ kò ní tó bẹ́ẹ̀ o torí tó bá ti gbẹ yóò kanko ni yóò gbẹ wankoko ni torí di eléyìí báyìí lẹ́yìn ìgbà tí wọ́n bá kó àǹfààní oko yìí tán gẹ́gẹ́ náà ní dẹ̀bínú nígbà tó bá wà ní tútù ó máa ń tóbi ju ìgbà tó bá gbẹ lọ so nígbà tí ń gbẹ yóò máa kájọ tí wọn náà bá mú dẹbìnú tó ti gbẹ tó bá mú lọ́wọ́ á rí bó ṣe kájọ so gbogbo ètò òrìtọ́ tẹ̀ sínú tó ṣe kíní kí kájọ ni nígbà tó wà ń tútù gbogbo ẹ máa ràn wọn níbi olóyún ṣùgbọ́n nígbà tó bá di pọ́ gbẹ tán yóò máa ká yóò máa ká yóò máa gbẹ so ó dájú pé nígbà tí wọ́n wọ́n tó ń fojú wọ́n ní tútù ọ̀pọ̀ pípọ̀ ju bí ṣe máa dà lọ nígbà tí ó bá gbẹ torí di eléyìí báyìí tó bá jẹ́ pé èso bá ní tó máa sọ pé kó fi ìdá kan nínú mẹ́ta sílẹ̀ nígbà tó ń fojú pé bùbù rẹ̀ kọjá pé ọ̀wé tó kù ni wọ́n yọ zakatu rẹ̀ ó nítumà nítorí pé ńgbà tó bá gbẹ tán kò ní tó ń tí àfojú wò nígbà tí akọ́kọ́ wò nígbà tó wà ní tútù torí ẹ̀ tó bá ṣe pé bó ṣe wà ní tútù tẹ ẹ̀wọ̀n tẹ ni yóò tó yẹ múdù báyìí ni tó bá gbẹ tán kò mà ní tòmá kò ní tòmá rárá torí rẹ̀ níbi tó ti jésù á fi ìdá kan nínú mẹ́ta sílẹ̀ láì fi sára ń tá a pè bùbù àní fi sára ń tá a bùbù nígbà tá a bá fẹ́ yọ zakat kò ní wọnú ẹ̀ nítorí pé tí dàbínù bá gbẹ yóò fúnro yóò kéré sí iye tẹ́ ẹ wò tẹ́lẹ̀ ìgbà tó sì jẹ́ pé múdù la fẹ́ fi wọ́n nǹkan Igba àwọn kà tó bá fẹ́ fi gbá àwọn kà tó fẹ́ fi wọn oúnjẹ tútù ó yàtọ̀ sí tó bá fẹ́ fi wọn oúnjẹ tó ti gbẹ torí ẹ oúnjẹ tó tútù ẹni tí kó sínú gbá lọ títí igbá ò ti kún ṣùgbọ́n tó bá di pọ́ gbẹ tán ẹ kò sí títí so tó sì jẹ́ pé kìí ṣe wíwúwo ni wọ́n ní ká wọ̀n pípọ̀ ni wọ́n ní ká wọ̀n iye máa pọ̀ kó tó gbẹ tọ́ba gbẹ̀tà ìkèrè ni torí de eléyìí tó bá fìdá kan nínú mẹ́ta sílẹ̀ nínú ìjọ jésù tẹ́ẹ̀sì máa ń tí wọ́n yọ zakat rẹ̀ nítorí ìgbà tá a bá padà wá yọ zakat á rí i pé gbogbo nǹkan yẹn ń kọ́ yóò ti fún ro eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́. so eléyìí túmọ̀ sí pé ìwọ tí wọ́n wo kí ló yọ ní zakat kò túmọ̀ sí pé ẹ̀kan náà ló yọ zakat rẹ̀ kò túmọ̀ sí pé ẹ̀kan náà ló yọ zakat rẹ̀ tọ́ àdìsí tó tẹ̀lé lẹ́yìn ó ní ṣe pẹ̀lú zakat al-huli al-huli òun náà ní nǹkan ọ̀sọ́ nǹkan ọ̀sọ́ táwọn obìnrin máa ń lò eléyìí tó ṣe pé wúrà tàbí fàdákà ni wọ́n fi ṣe níta fi gold àbí silver ṣe nínú nǹkan ọ̀ṣọ́ táwọn obìnrin máa ń lò ǹjẹ́ zakati ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí òsì zakati níbẹ̀ àwọn àdìsí wa tó tọ́ka sí pé zakati ń bẹ́ẹ̀ nígbà táwọn àdìsí míì wá táwọn tọ́ka sí pé kò sí zakati níbẹ̀ àwọn ẹni tí wọ́n sọ pé zakati mbẹ́mbẹ́ àwọn àdìsí tí Al-Hafiz Ibn Hajar tó mú wá níbí òun làwọn àdìsí táwọn fi sẹ̀rí láti fi sọ yìí pé zakati jọ̀ràn yàn níbẹ̀ wàyí o kò sí ìyapa láàrin àwọn onímọ̀ lórí wípé tó bá ṣe pé wúrà àti fàdákà a ní wọn fún títà ni bàbá a ní wọn fún mímọ yáyàn lónìí pé zakati ń bẹ́ẹ̀ o tá a bá ní fún títà a máa yọ zakati rẹ̀ tàbá sì ní fún yíyá àwọn èèyàn lò zakati ń bẹ nu owó tá à ń bá ń pa ń bẹ tó bá pé ní sọọbù ṣùgbọ́n ìtẹ́sí yapẹnu nípa rẹ̀ ni pé ká ní nǹkan ọ̀ṣọ́ tí wọ́n fi gold àbí silver ṣe kó sì jẹ́ pé ọ̀ṣọ́ là ń fi ń ṣe sáà yọ zakati ń bẹ àbá yọ zakati ń ọ̀sán là ń fi ṣe yẹn ìyẹn fẹ́ni tó tọ́ fún láti máa fi irú rẹ̀ ṣe ọ̀ṣọ́ ṣùgbọ́n ẹni tí ọ̀tọ́ sí pé kó fi irú rẹ̀ ṣọ̀ṣọ́ òun gbọ́dọ̀ yọ zakat rẹ̀ kọ́dà kó máa fi ṣọ̀ṣọ́ ìyẹn gẹ́gẹ́ bí àwọn ọkùnrin tọkùnrin bá láwọn goals àti silver tóun náà fi ń ṣọ̀ṣọ́ sẹ́wọ̀n pé kò tọ́ sí kó fi ṣọ̀ṣọ́. So -so ohun ọ̀bọ sábẹ́ ìyapa tó lè wà ń bì pèsè ayọ̀ zakati rabá níyọ torí pé la yajuzu lahu at-tahalli bi huliyyi adh-dhahabi wal fidda torí rẹ̀ az-zakatu tajibu alayhi ala ayyati hal ọba àmọ́ fi sọ̀sọ́ ọba àmọ́ fi sọ̀sọ́ ọba ti ní gold lọ́kùnrin silver tó pọ̀ tó yẹ òṣùwọ̀n 20 dinar àbí mi ata dirham ọgbọ́dọ̀ sekeni ọgbọ́dọ̀ yọ zakatu tọ jáwọn obìnrin wọn máa yọ zakatu àwọn gold tí wọn ní àbí silver yíyọ zakatu àtàyọ zakatu wọn náà ó tún ní í ṣe pẹ̀lú pé ń tá níyẹn ó ti pọ̀ tó ń téèyàn ní téèyàn fi yọ zakatu gẹ́gẹ́ bíi kéèyàn ní seventy grams of gold so ó ti tó ní téèyàn ní téèyàn fi yọ zakat gbogbo oge wọ́n sì fi ń ṣe fẹ́ yọ zakat rẹ̀ abẹ́ ni yọ zakat rẹ̀ kéèyàn ní four hundred and sixty grams of silver ó ti tó ní téèyàn ní téèyàn fi yọ zakat but gbogbo ẹ̀ oge lobìnrin yìí fi ń ṣe ìyapa ẹnu wà láàrin àwọn olùmọ̀ nípa akọ́sá yọ zakati rẹ̀ àbá ni yọ zakati rẹ̀ gbàtí apá kan nínú wa wọ́n sọ pé tajibu zakatu fil huli ọ̀ràn yẹn ní ká yọ zakati o nínú gold àbí silver tá à ń sọ̀sọ̀ kò bá jẹ́ pé ìyàn ọrùn ni wọ́n fi ṣe àbí ẹ̀gbà ọwọ́ àbí worowóró ẹsẹ̀ àbí yẹtí àbórùka àbí eyín ni obìnrin kòbò gbogbo eléyìí báyìí wọ́n yọ kíni wọ́n yọ zakati rẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tó ní zakati jọra yẹn bẹ kódà ó lè jẹ́ pé wù wọ́n fi dá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọ́n máa fi gold wọ́n a máa fi dẹ́wù wọ́n a máa fi ṣe sinmi wọ́n máa fi ṣe kọ́mú. wọn a máa fi ṣe oríṣiríṣi nǹkan nítorí ìgbà tí wọn náà bá rìn jìnnà ó rí àbùké ọ̀kẹ́rẹ́ so gbogbo nǹkan yẹn kò sí ètò wọn gold sí gbogbo àwọn nǹkan wọn yẹn tó grams ṣé yọ yọ zakat bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ wọn ni yọ gbọ́dọ̀ yọ zakat rẹ zakat rẹ sì jẹ́ ogójì àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ṣẹ́ríà láwọn malikiya shafi'iya hanabila àwọn sọ pé rárá kò sí zakat nínú xuli kò sí zakat ńbẹ àyàfi tó bá wù ẹ́ láti fi nǹkan kan ṣe sàrà tọ àwọn àdìsí tí ibn hajar muhammed. láì jẹ́ kó mẹ́rin àwọn olùmọ̀ tí wọ́n sọ pé kò sí zakatu ń bẹ̀ wá ó ń ṣe àfihàn pé ohun tóun náà ṣàlẹ́sà ni pé kí ló wà ń bẹ̀ zakatu wà ń bẹ̀ torí ká sọ ẹ̀rí àwọn kan ká má mẹ́rin àwọn yòókù wa ó ń túmọ̀ sí pé ètò àwọn amúnu àfẹ́ yọra wa lẹ́nu pẹ̀lú mímọ amúta àwọn míì wá pé ẹ̀ tún gbéyẹ̀wò síra àwọn kílẹ̀ ń gbéyẹ̀wò ṣùgbọ́n ìtọ́kàn tí wàá balẹ̀ sí ni pé kò sí zakat mẹ́ kò sí zakat nínú àwọn gold àbí silver tóbìnrin ní xọ́ọ̀sọ̀ obìnrin nìkan yàtọ̀ sọ́kùnrin o ẹ̀hẹ́n ọkùnrin tó nígbà kóló tó náà kó góòlù bẹ́ẹ̀ kó gbogbo ẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwọn kan ṣe máa ṣe adúpẹ́pẹ́ yìí ò bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ tí wọ́n máa kó góòlù ọrùn tí wọ́n máa kó góòlù ọwọ́ kọ́dà ẹlòmíì tó fi worowóró sẹ́sẹ̀ yóò tún kó ka góòlù sọ́wọ́ lórí pé kíni ó kẹ́ fi etí etí wọn tún ti fi subhanallah abẹ́rẹ́ nǹkan so eléyìí tó bá yẹ lónìí ọyọ zakatu rẹ̀ kò sáwà wíkẹ́ tí wọ́n so ìtọ́kàn tí wàá balẹ̀ sí ni pé kò sí zakat mẹ́ tó wàá ti jẹ́ lílo kò sí zakat mẹ́ torí ẹ̀ gbogbo àwọn àdìsí tí wọ́n mú wáyé àwọn olùmọ̀ fèsì fún wọ́n fèsì fún pé ó ṣeéṣe kó jẹ́ pé láti bẹ̀rẹ̀ zakat jọ̀ràn ẹ̀ lórí àwọn gold tí wọ́n bá fi ń soge tí wọ́n fi ń ṣe ọ̀ṣọ́ kó pé lẹ́yìn ọ̀rẹ́yìn ṣẹ̀rí àparẹ́ àbíkọ́jọ́ yìí pé wọ́kọ́ ìrù àìníyà àwọn òfin yẹn ní ṣe pẹ̀lú àwọn èèyàn yẹn pàtó ni yàtọ̀ sí gbogbo èèyàn yòókù wọ́lùwọ́kọ́ ìrù àlàìníyàtú làrùmù màfíhà àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ sáwọn èèyàn kan pàtó àìlò lórí gbogbo èèyàn torí ẹ̀ ló ṣe jẹ́ pé èyí táwọn aṣọ sáà ni pé kò sí zakat nínú gold àbí silver tóbìnrin ní tí fi ń ṣọ̀ṣọ́. àdìsí alákọ̀ọ́kọ́ ló wá látọ̀dọ̀ amúr ibn shu'aib látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ọlọ́run kó yọ́nú sáwọn méjèèjì torí pé bàbá rẹ̀ àti bàbá bàbá rẹ̀ sàhábà ni wọ́n. ike obìnrin kan o atati nabiyya sallallahu alayhi wa sallam ó wá bá nabi muhammad sallallahu alayhi wa sallam wa ma'a àtòun atọ rẹ̀ bìnrin òfi yadibinati ha masakatan mendahab ẹgbà awa méjì tí wọ́n fi gold ṣe ó sì ń bẹ lọ́wọ́ ọmọ rẹ̀ bìnrin yìí meji ọwọ́ méjì fi gold ṣe ó ń bẹ lọ́wọ́ ọmọ rẹ̀ fi bọ́ ọmọ sóge. So eri ẹ̀rí nǹkan mẹ́ọ̀ bóyá ni wọ́n fẹ́ kẹ́ dáhùn ni obìnrin ni ọmọ yìí bó wọ́n sì wá rí ẹ̀gbà ọwọ́ tó wà lọ́wọ́ rẹ̀ naam ètò bá mọ àkọ sọ̀rọ̀ jọ àmọ́ àpolódo náà ní sọ òdo yẹn naam ọfẹ sálù àlọ ọmọ kékeré fẹ́ sálù àlá olùkọ́ gẹẹtì ẹ naam wọ́n ní kò tí bàlágà fa kò tí bàlágà.

ọmọ yẹn ti dàgbà débi pé àwọn èèyàn ọmọ ní interest nínú irú rẹ̀ gbà náà ní ìjáàbù ṣe kí ni lọ́pàá dandan. àmọ́ ọmọ rondo kan ọmọ roboto kan ọmọ kínkínní kan àbà dèmíàdà ọmọ rondo ọmọ rìnbìtì ni wọ́n á bójú lẹ́yìn gbogbo ẹ̀ fún fọwọ́ gòlù gòlù ni wọ́n ń pè léyìn wọ́tọ̀tọ̀rọ̀f ìtayọ ẹnu àlànà nítorí pé gbogbo eléyẹn olúmọ ń bí pé gbọ́n ọba yá irú àwọn ọmọ bẹ́ẹ̀ ńkọ́ àwọn náà wọ́n yà nǹkan ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré torí pé ńgbà mi ìjọba ti lé lálejò gan ẹ̀yin náà lẹ́ fi kórìíra ẹ̀sìn sáwọn ọmọ yín lọ́kàn gbọ̀ ọba yá ẹ̀yin náà lẹ́ fi sáwọn ìyàwó yín lọ́kàn gbọ̀ ọba yá tó ń torí ẹ̀ sẹ́dédó wọ́kọ́rìbù torí ẹ bí mithli hadha farmu iyyakum wal ghulu irú òkò kéékèèké yìí ní ká ẹ máa fi sọ ibùsọ̀kù ẹ ṣọ́ra fún ìtayọ ẹnu àlà bó wọn ṣe rí iyùn tí ẹgbẹ ọwọ́ tí ń bẹ lọ́wọ́ ọmọ lọ́rọ̀ ọmọ rìndìnì ta ni ń wò àfìgbà táyé dàrú láwùjọ yìí fẹẹ gbọ́ pé ọmọ ọdún méjì wọ́n rèpọ ẹ ọmọ oṣù mẹ́fà wọ́n rí pọ̀ ẹ̀ ah a'udhu billah òní da fún ṣekúṣe àtàwọn ṣekúṣe ọmọ oṣù mẹ́fà ọmọ ọdún méjì wàá ló ń kàn rí pẹ̀ pápápá ni pé owó ló ń fi ń wá a'udhu billah òní da fowó fò wọ́n á ń ba yí àwọn ọmọ ọlọ́mọ ẹ jẹ́ nítorí pé tí àdámọ̀ ọ̀bá ti dorí kodò àà ó níbi tóbìnrin ọ́ dàgbà dé kó tó di pé ń wu ọkùnrin àbí bẹ́ẹ̀ kọ́ ni kódà obìnrin kan ọkùnrin kan wọn gbọ́dọ̀ jọ wà níbi kan àfi kí ṣètọ́ni ó sì kẹta wọn yọjọ obìnrin yọjọ obìnrin àmọ́ ọmọ rondo ìlọ́wọ́ àbíkọ́ ṣètọ́ni ó sì kẹta gòlúwò lélẹ́yìí eléyìí ṣe imra'a bíntúnù bíntún àbí tífìlátún àbí òye wa ọmọ rondo àléyìí ẹnìkan kan gbọ́ ọmọ rẹ̀ ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ àti sàlámù aleykum bàbá ọwọ́ afẹ́ ṣe wà aleykum sàlámù bàbá rẹ̀ wà gbọ́ ọ̀rẹ́ dọ̀ sọ pé ọbòbìn lọ sóbìn wà lélẹ̀ àbí gbòlówó ń da ẹ̀ láàmú. so eléyìí túmọ̀ sí pé ká má jẹni tó yẹ pé àṣeréka àrékúndá yóò máa dá láàmú tó fi dípò fi àwọn àwàǹwára yẹn bẹ̀sìn jẹ́ tọ́ anabi sallallahu alayhi wa sallam orí lọ́ọ̀rẹ́ lẹ́yìn náà ẹ̀kọ́ mi tún wà ń bẹ̀ pa anabi sallallahu gẹ́gẹ́ bá àwọn ọkùnrin ṣe máa ń bá bẹ́ẹ̀ làwọn obìnrin máa wá bá a mọ̀ pé anabi sallallahu tóbìnrin bá wá bá ọwọ́ waa ń pa ọ̀rọ̀ esi. àbòsí wa kí ànábì ọkùnrin wa bá ọwọ́ awádìí ń pa ọrọ ẹ̀sìn àbọ̀ wa kí ànábì sallallahu alayhi wa sallam so òṣìṣẹ́ ntí wọ́n lè sọ pé ọdẹ nìkan pọ̀ pé kinní kan yàn wọ́n lálẹ́ báwọn ọ̀daràn ṣe pọ̀ láyé sí àbí bẹ́ẹ̀ kọ́ ni nísìsiyẹ́ nìkan máa sọ fún ẹ pé ẹ tó bá bí àwọn rẹ lérò pé bó ló lọ mo lọ́dọ̀ sheikh ni sheikh <laughs> torí pé sheikh yẹ lẹ́sẹ̀ màṣúmẹ̀n àbí òye wa torí gbà tí ètò pákútà bùjẹ àwọn alọ́sọ́dọ̀ sheikh lọ́ọ́ sí kíni gan-an rí ẹ mo mo ní kí n lọ bá anájú náà ọlọ́ba anájú pé kíni so ẹ rí i pé anabi sallallahu alayhi wa sallam ó yàtọ̀ ó yàtọ̀ torí ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anabi ò tún ní dáwà pẹ̀lú obìnrin olóbìnrin tóró náà ní kọ́ alẹ́ kọ́ kò sì sí nínú ẹ̀kọ́ wípé ká tako ìtàǹbà àwọn èèyàn sọ la tanha an khuluqin wa ta'tiya mithlahu aarun alayka idha fa'alta azimu mẹjọ jẹ pé wọn lọ́ọ́ máa sọ pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí wọn náà ló sì máa ṣe wọn nítorí pé àbùkù ńlá ni ó jẹ́ fún ọ tó bá pè nítorí ní kí wọn má ṣe ni wọn náà bá ń ṣe torí ẹlẹ́sìn náà anábì ọlọ́nà alukur'an tí wọ́n máa sọ fún wọn yìí pé wọ́n máa sọ fún àwọn èèyàn wọn yìí pé àwọn ọ̀jẹ́ni tí yóò yapa sí yín nípa táwọn ń sọ fún yín nítawọn bá ní kẹ́ ẹ ṣe àwọn náà ṣe nítawọn bá ní kẹ́ ẹ má ṣe àwọn náà ní ṣe torí rẹ̀ anabi sallallahu alaihi wa sallam kọ mọ báyẹn pípé kò sí nǹkan kan tó dá anabi àtẹnìkan pọ̀ tànàbí sì fi kú àríkà àṣírí gbọ́dọ̀ yìí wípé wọ́n fẹ̀sùn kàn anabi pé ẹ ìyàwó lágbájá gan ẹ gbígbà tó fẹ́ yàn lálẹ́ ńgbà kan ẹ a'udhu billah oorun oorun wàláhì so táwọn bá sì jọ ọmọ lẹ́yìn ànábì lóòótọ́ sẹ́wọ̀n pé bó ṣe káwọn náà rí nu àbí òye wa kálukú kó jẹ́ kí ìyàwó tòun ó tóun o ọmọ àyàn ìyàwó rẹ̀ lálẹ́ wọ́n tún á sọ pé ah, lọ́dọ̀ táwọn tọkùn ìbáwá tí ọba lálẹ́ kò social tóbìnrin báwá tí ọba lálẹ́ kọ wáìs àwùdùbílẹ̀ wọn ní nílùú táwọn bẹ́ẹ̀ ni fẹ́ràn pé mùsùlùmí mi mùsùlùmí wà kàsára tóbìnrin ó fi gbọ́mọ wálé tó fi máa dáòt ti wà pé ẹ̀yin náà lẹ́ ní pé àá o etí tiwọ̀ ètò bíbáyò. nítorí pé ńgbà tó bá jẹ́ pé ẹ̀yin lẹ́ bá legalize kóbìnrin ọmọ ẹ̀yàn àlè sẹ́yìn pé anything can happen ẹ̀yin lẹ́ legalize káwọn ọkùnrin náà ọmọ ẹ̀yàn àlè anything can happen torí ẹ̀ àwọn àwùjọ báwọn àwùjọ tó dọ̀tí àwùjọ tó dọ̀tí kọ̀tọ́ kò tiẹ̀ ṣe gbọ́ tí ìbá tẹ̀ sí kórìí èèyàn gan bá tiẹ̀ wá dàrú àwọn kan ń bẹ tó tuntun tẹnìkan ọ̀fọ́kàn rì oníkó wù ọ́ èyí tẹnìkan tó ń wá ń jókòó tí ń gbogbo gbà ni wọ́n á ló wù ọ́ ọ́ dájú pọ̀ gbádùn sọ́họ́ lẹ́lẹ́ torí ẹ̀kọ́ náà sànù wa o. so lẹ́yìn náà ó sọ pé ìwọ kìí ṣe kó legalize eh, káma yanra ẹni láìlè kíní kan a'udhu billah ọ̀tọ̀ ó sọ pé a'udhu billah sá làákín kí ló dé tí àbúrò rẹ ti ń bọ gbélé pẹ̀lú ìyàwó rẹ yàrá kan àbọ̀lẹ́sì gbà ó sì lóò legalize káma ẹni láìlè torí ok ìgbà rẹ ń gbé pẹ̀lú ìwọ sì lè lọ fa pẹ́ẹ́pẹ́ ní àwọn wákàtí ti gbẹ̀yìn lọ́mọ wọlé àbí òye wa ó sì lè lọ fa kó oníṣẹ́ gbé ọ lọ sí kó ọ lọ lọ́jọ́ méjì mẹ́ta ìyàwó wa ń kóra tì í ń bara jẹ́ pé ọkọ̀ wa lò ní pẹ̀lú àwọn tí ń páàkì pẹ̀lú òun lé báyìí ọ̀wá ń bínú ọ̀wá sọ pé after all is he, is, is he not my young brother? ẹ́ a'udhu billah ẹ̀ mọ̀ pé musiba ni ẹ́ ẹ̀sìn máa ń dáná bí sallallahu alaihi wasallam ti sọ nígbà tó ní ọkùnrin kan kò gbọ́dọ̀ wọlé tó obìnrin kan dáì jẹ́ pé onítìyìn jẹ́ maharamu fóbìnrin àbọ́kọ rẹ̀ àfi kí àṣetọ́ àni kó sì kẹta wọn iyyakum wad-dukhul ala an-nisa. ẹnìkan á àfàrà ayíta lẹ́mù ya Rasulullah àwọn ẹ̀gbọ́n àtàbúrò ọkọ o tí wọ́n lè máa wọ ọ̀dọ̀ ìyàwó wọn ìyàwó àbúrò wọn ẹ anabi ni alhamul maut àwọn kú nìyẹn àwọn ẹ̀gbọ́n àbábúrò ọkọ ikú nìyẹn mọ̀lùkọ́ yìí náà ti máa bó ṣe jẹ́ kú nítorí pé ẹ wo àwọn àbúrò rẹ àtẹ̀gbọ́n rẹ ní tí wọ́n mọ̀ pé wọ́n fún ìyàwó rẹ làwọn ọkọ rẹ àwọn ọkọ rẹ nù ah, ọkọ mélòó lọ́wọ́ á fẹ́ ẹ sì rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn ẹ̀gbọ́n àbábúrò ọkọ yẹn wọn kì í ti sẹ̀ wọn kì í tira láti jalu ìyàwó ẹ̀gbọ́n àbábúrò wọn in any condition kò bá àmà bọ́ra alẹ̀ kò bá àmà wọ́sọ kò bá àmà para kò bá àwọn kékeré ni ebi ìyàwó ẹ̀gbọ́n wa ni. àbọ̀dá alágbádá ti ẹsẹ̀ dùn mí ẹ ẹ ẹ sì jáwọlé bá ìnìkè ni ebi ìyàwó wa ni ọ yóò tún lọ fọkọ lọ́rùn ọ̀daràn. so nítorí pé ẹ lè máa fojú fo pé kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ kò sí ìdí tó fi jẹ́ kùnù. a sì ti rìn lọ́pọ̀lọpọ̀ náà obìnrin aláìlórí lọ́ọ́ tí wọn máa sọ kpókù díẹ̀ tí wọn sàlàyé fọkọ òun ewu àti ewu gan ni inú àwọn ọmọ márùn tó ń bí àwọn ewu ń ta àwọn àbúrò rẹ̀ subhanallah abẹ́rẹ́ rí nǹkan torí délé ká dínà sí ìbàjẹ́ o ìbàjẹ́ o kà á kún kó fi rora zina ọmọ ẹnìkan ló ń bá ṣe zina kò ní wù ọkùn ọba ọmọ rẹ ṣe zina o ẹ̀gbọ́n ẹnìkan ló ń bá ṣe zina kò ní wù ọfẹgbọn rẹ pé wọn máa bá ṣe zina o àbábúrò rẹ àbí mọ́mì rẹ àbáǹtì rẹ ẹ́ àbáwọn relatives rẹ bó ni wọ́n ṣe wọ́n bẹ́ẹ̀ lómi ṣe zina àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ sẹ́yìn kó lórí à ń ṣe zina à ń ṣe zina náà lọ́pọ̀lọpọ̀ fi yọ ọmọ ta ní tí ó tètè sọ ẹ̀dọ́ ọmọ ta náà ni ìdá ó ti ń ṣe zina àbí ó ń sànà láti máa ṣe zina ó ń wà ìdí tí gbogbo yẹn fi akáńtà fìtì ẹ̀ńtọ́ bẹ́ síta ní kí ni wá zina ẹni tóun náà rìn tí ń gbójú òkè kékeré ni kí làwọn bàbá ń ṣe táwọn náà lè ṣe pọ̀lọpọ̀ yẹ wa kó náà ti dọ̀daràn àwọn tí wọ́n bá rí tí àwọn ò tí ì wọnú sáfúòfò ọlọ́run níjẹ́ wọn wọ̀ ha torí ẹ gbogbo tí ọ̀dà ẹja máa jìnnà sí jama. anabi sallallahu alayhi wa sallam ẹkọ tuntun bẹ́ẹ̀ ń bí ni pé obìnrin yẹn anabi wa ń pé méjì ti ń bẹ ní ọmọ yìí báyìí yọ zakatu obìnrin yẹn ní rárá anabi sallallahu alaihi wasallam ọdọ àṣọ wù ọ pé tó bá ti jọ gbẹndà alqiyama kọlọ ó fi ti kó fi rẹ a obìnrin yẹn yà sọnù ẹ yà sọnù kálukú bá sinmi tí obìnrin yẹn lọ wọn ni òní mú dúkìá rẹ̀ anabi ọmọ ni ọ sọnù eléyìí àjẹbà ṣùgbọ́n àwọn sọ pé ṣe bá sọ ọ́nù ní sọ́yọ̀ zakatu rẹ̀ ni mo rò pé yé <laughs> àwọn tó sọ pé kò sí zakari bá sọ ọ́nù so khalas so eléyìí jẹba àwọn ẹ̀kọ́ tuntun bẹ́ẹ̀ ni pé gba anábì àbí ṣé ẹnu ló fi dáhùn àbí mú ẹnu ni àdéhìí ọ̀nbẹ náà àwọn ẹ̀rí tẹ́ máa lò lórí pé ohun obìnrin kọ́ yẹsẹ o ọ̀kan nínú àwọn àdéhìsì púpọ̀ pé ńgbà táwọn àbí ń bá obìnrin sọ̀rọ̀ táwọn obìnrin bá nàbí sọ̀rọ̀ ṣé mú wọn fi sọ̀rọ̀ abẹ́nu gbàtẹ́ wa sọ pé sawtul mar'ati awra ńbọ̀lẹ̀ tìrì àdéhìsì o wọ́n rò pé aha torí àwọn táwọn àbí máa bi léèrè àtàwọn tó wá béèrè ṣé mú wọn fi bẹ́ẹ̀nu náà ni ṣùgbọ́n ọ gbọ́dọ̀ sọrọ lọnà tó fi dá wàhálà lẹ̀ kọ́ ọ máa dún kọ́ ọ máa lẹ́hùn àbí òye wa eléyìí lè dá wàhálà lẹ̀ wàyí o kódà gan bí kálukú bá ṣe pè gbèsè ayé níná kìí ṣe gbogbo ìgbà náà ló nítumọ̀ kóbìnrin ọmọ díhùn fọkọ rẹ̀ pé kíni mo rò pé yé wa ayé bọ́ọ̀ lọ yàgò lọ́nà kí n lọ yìí wọn máa dín ẹ jẹ wọn ni wọn fẹẹ jẹ ké pẹ sọńtọ bẹ sọjọ ẹ torí pé bí gbèsè ayé bá ṣe rí fún kálukú ló lè gba rubbish láàyè ló lè má gbà láàyè láàrin obìnrin sọkọ rẹ̀ gan àwọn ẹsẹ tí wàá sọ pé obìnrin olóbìnrin kan wọn máa bọ sọ̀rọ̀ kan wọn máa kékeré ni nítorí wọn bá fẹẹ sọ ní ọsọjọ bàbá lọrọ sọ bọ sẹ́yìn kẹnu mi wọn bọ wọn torí pé ọmọ dínà bàjẹ́ ẹni tí bàjẹ́ bá ń bẹ lọ́kàn rẹ̀ ẹnu náà lẹ́tì máa mà sòǹgbà tó bá na ọ̀rọ̀ yẹn sílẹ̀ òun náà fẹ́ tíráì rẹ ni wípé bóyá wọn náà ń fẹ́ sàmúlò bàbá wa ti rí kékeré ni ó rí kékeré kíá ló ń gan yóò yóò ń padà kékeré wọn tẹ láàrin so torí di eléyìí Islam ọ̀ sọ pé ohun obìnrin jẹ́ wò ṣùgbọ́n nǹkan tí Islam sọ ni pé ẹ má lẹ́wọ̀n lọ́nà tí àwọn ẹni tárùn bẹ lọ́kàn wọn ò fi máa wá rò pé àwọn lè rọ́nà lọ lára yín ṣe eléyìí ni torí ẹ obìnrin bóun rẹ̀ bá wá ṣe hòhò kò túmọ̀ sí kó bọ́ síwájú àwọn èèyàn kó máa pariwo àbí òye wa torí káwọn ẹlòmínú ó tún gun ẹsẹ̀ eléyìí náà pé after all wọn lòun wá ẹsẹ̀ hòhò therefore ladies and gentlemen pé kìnnì eléyìí ò sí fóbìnrin wọn nílé ẹnẹhẹ laysat min ahlil mubaraza kò sínú àwọn ẹni tí gààyà síwájú èèyàn máa sọ̀rọ̀ ìdí inú tó fi jẹ́ pé nígbà kóbìnrin ó ṣe lè máa mú fáwọn ọkùnrin àtàwọn obìnrin táwọn kan sọ ipò obìnrin nìkan ló lè ṣe ìmáàmù fún yàtọ̀ sí ọkùnrin àti obìnrin tíjẹ́ máa bá jọkùnrin àti obìnrin àbọ̀kùnrin lásán kò lè ṣe ìmáàmù ìdínú wọn fi sọ pé kò ní í ṣe adhan kò ní pèpè fún sọláàt tó bá jẹ́ pé wọ́n fẹ́ pèpè jẹ́nẹ́rálì fún gbogbo èèyàn pé kí wọ́n á ṣe sọláàt àwọn akóhùn àtàwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n fẹ́ ṣe sọláàt tí wọ́n sì ti wà ń bẹ̀ tí ò sínú pé à ń pariwo lórí gbòǹgbò nǹkan kò sí wàhálà torí ẹ̀ náà la sọ pé ibi tí wọ́n ti ní gbòǹsókè nù sẹ̀ríà gbígbóhùn sókè tọkùnrin òní kò gbé e títí dé gbogbo ibi tí nọ́mbà ó ti tán ṣùgbọ́n tóbìnrin kó gbé e sókè lọ́nà tó yẹ pé ọ̀rẹ́ rẹ̀ bìnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nìkan gbọ́ ẹnì kẹta sì kò ní gbọ́ ẹnì kejì ó gbọ́ ẹnì kẹta ò ní gbọ́ gbígbóhùn sókè obìnrin so eléyìí jẹ́ nítorí ká mójútó ń bẹ̀ tọ́ eléyìí jẹ́ àdìsí báyìí ilé ìjọba fi ń sẹ̀rí lórí pé zakat ń bẹ nínú nǹkan ọ̀ṣọ́ obìnrin ẹgbẹ́ àmì tí wọn látọ̀dọ̀ Ummu Salama radiyallahu anha qalat annaha kanat talbasu awdakhan min dhahab wọ́n ní Ummu Salama ó ní nǹkan ọ̀ṣọ́ kan tó ṣe pé wúrà ni wọ́n fi ṣe é nǹkan ọ̀ṣọ́ kan tó máa ń lò tó yẹ pé fàdákà ni wọ́n fi ṣe fàdákà ni wọ́n fi ṣe ọwọ́ afunfun ó máa fi ń soge wọ́n sọ pé léyìí wúrà ni wọ́n fi ṣe ṣùgbọ́n awdakh wadakh àbí wadah nǹkan tó jẹ́ pé fàdákà ni wọ́n fi ṣe ṣùgbọ́n wọ́n lé léyìí gold ni wọ́n fi ṣe ń tiẹ̀. qalat ya Rasulullah anabi sallallahu alaihi wasallam sọ pé akẹ́ńzọ̀n hù sí ọ̀rọ̀ pẹpẹ ọ̀rọ̀ lélẹ́yìí tá a ti torí rẹ̀ jìyà bí. anabi ni sallallahu alaihi wasallam idha uddiyat idha uddiyat zakatuhu falaysa bikanz tó o bá fi lè yọ zakatu rẹ̀ ajẹ́ pé èsì pẹpẹ ọ̀rọ̀ tá a jìyà fún ẹgbà wáyé wọn tún fi sẹrí lórí wípé nǹkan ọ̀sọ́ obìnrin zakatu mẹ́mbẹ́ ọ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó pé ní sọ́ọ̀bù àwọn olùmọ̀ọ́yẹ́ sọ pé rárá o tí wọ́n ní kò sí zakatu wọn láti ti tọ́ka sí pé ó mú sẹ́lẹ̀mọ́ ó ń kóró àwọn nǹkan oge yìí jọ ni ìdí nu tó fi wá gbé wá pé tọ́ ṣé. pẹpẹ ọrọ lélẹyìí tá a jìyà fún wọn á jẹ pé yẹtí kan náà á ní pẹpẹ ọ̀rọ̀ rò pé wa kókó gbé sí pẹpẹ ọ̀rọ̀ làwọn eléyìí tá a jìyà fún ìgbà tí ó fi ni tó ń bá zakatu rẹ síbà tí ń tọ́ ọ bá ní ọ yọ zakatu àbò ní zakatu ọ yọ zakatu ha torí pé kò sí kankan náà àdìtì yìí tó sọ yìí pé anha. Eh, nǹkan tó níyẹn nǹkan tó níyẹn ọ̀pọ̀ tó ní sọ́ọ̀bù kò sí kankan tó a sì ma mọ̀ gbogbo nǹkan oge náà ni ẹni tó ní yọ zakati ń ni yọ zakati ń àfi yẹn kó hadithi tó wá tẹ̀lé léyìí a máa yọ zakati wọn tá àti rí tí òun ni karakata, káràkátà ṣùgbọ́n àdìsí yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ àdìsí yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ ìdí nu táwọn apá kan náà olùmọ̀ọ́ sọ pé tá à ń bá ń rà tá à ń bá ń tà kò sẹ́ẹ̀rì lórí páyọ̀ zakat rẹ̀ àwọn olùmọ̀ọ́ sọ pé ẹ̀rí wà lórí ẹ̀ torí pé at the end of the day owó tiwọn náà padà di ni gold tàbí silver torí rẹ̀ zakat gold or silver láàmú yọ fún gbogbo ọjà tá ń bá ń tà ọba àmọ́ta mọ́tò ọba àmọ́ta lé ọba àmọ́ta búrẹ́dì ọba àmọ́ta rú ọba àmọ́ta ẹ̀fọ́ tó rẹ bá ti owó ọjà rẹ tó bá ti pọ̀ tó ní sọ ayọ̀ zakat fún zakat kí n láyọ̀ fún zakat gold àbí zakat silver eléyìí túmọ̀ sí pé zakatu káràkátà ń padà ń di zakatu gold tàbí silver torí rẹ̀ olùmọ̀ sọ pé kò sí zakatu lórí ọjà tá ń tà Ọrọ rẹ̀ ò o sẹ́wọ̀n kí tí gbogbo yẹn máa ti fẹ́ sá fún zakat kò sí nǹkan tá a ṣe ju pé ká máa kó owó ara jà lọ ọ̀rọ̀ rẹ̀ ò ṣe déédéé àdìsí ó fẹsẹ̀ kò túmọ̀ sí pé ìdájọ́ tó mú wa kò lè fẹsẹ̀ rinlẹ̀ nítorí pé kò fẹsẹ̀ bí àwọn ọlọ́run nàbẹ̀ muhammed sallallahu alayhi wa sallam máa ń pa wá láṣẹ anukhrija sọdọkọta mina lẹ́dí nu'idduhu lilbayyi' lára gbogbo ní tá a bá kó kalẹ̀ fún títà àwọn ọjà tá a bá ní fún títà ó ní ká máa yọ zakatu mbẹ ṣùgbọ́n isnaduhu layyin ọ̀nà tó gbà wá ńkọ́ ọ̀lẹ̀ tọ́ ṣùgbọ́n ọlọ́run bá sọ pé. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون أنفقوا من طيبات ما كسبتم ولا نزلت في التجارة أنفقوا أي زقوا أما هي زكاة nínú àwọn تنرح tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé ẹ̀rí yẹn fẹsẹ̀ rinlẹ̀ kò túmọ̀ sí pé kò sẹ́rí mi tó lè tọ́ka sí o. tọ́ bákan náà àdìsí tó sọ ike fil ibili sadaqatuha wa fil baqari sadaqatuha wa fil bazzi sadaqatu ayọ̀ zakatu rakumi fún ayọ zakati màálù fún a sì yọ zakati oníkàràkátà fún oníkàràkátà òun yọ zakati rẹ o tọ alibazazu òun lẹni tó ń ta sọ yọ yọ zakati ti ń ta tí ń ta tó bá ti pé ní sọọbù yọ yọ zakati rẹ however kò sí ọ̀rọ̀ fún ẹ láti sọ wípé kọ́ ọmọ bàá máa yọ zakat ló ṣe ń tajà ń tiẹ̀ jẹ́jẹ́ ọ yọ zakat. ṣùgbọ́n o lọ́dọ̀ imam malik ó ní oríṣi méjì ìlà àwọn oníkàràkàtà nípa zakat ẹnìkan tajirun mudir ẹnìkan kuma tajirun muhtakir tajirun mudir onáà lóníkàràkàtà gẹ́gẹ́ bí ṣe ń rà ní ń tà bí ṣe ń rà ní ń tà bí ṣe ń rà ní ń tà ọjà kìí pẹ́ nígbà rẹ̀ tí ó fi rìtà eléyà wọn pè ní mudir muhtakir òun náà lẹni tó ṣe kó ń tajà ìjọ tó lọ́nba tó kọ pé kó ń rà ní. wọ́n wá sọ yìí pé at mudir huwa alladhi yutajiru fi ghayri al-aqarat olùdókòwò pé káràkátà tiẹ̀ kò ní í ṣe pẹ̀lú lé kò ní í ṣe pẹ̀lú lẹ̀ gbogbo nǹkan tó máa ń tà tí o bá ti jẹ́ lé tí o bá ti jẹ́ lẹ̀ wọ́n ń pè ní tajirun mudir àmọ́ tó bá jẹ́ lé tó bá jẹ́ lẹ̀ wọ́n ń pè ní tí máa ń taru rẹ̀ ní tajirun muhtakir wọ́n ní tajir mudir bí ń gba aworobo bí ẹni tí ń ta mọ́tò bí ẹni tí ń ta bàtà bí ẹni tí ń ta sọ bí ẹni tí ń ta fìlà bí ẹni tí ń ta provision òun ó ṣírò iye ẹjọ́ tí owó ọwọ́ rẹ̀ àti iye owó tó ní lórí igbá tó bá kọ́kọ́ pè ní sọ. So tọdún kan bá ti lè yípo déètì islam ni o tọdún kan bá ti lè yípo tí déètì yẹn tún dé yóò wòye tí iye owó ọjà tó wà látẹ òun àti ètò onílápò jẹ sósì tó ní sọ́ọ̀bù àbójú lọ àbí kò tiẹ̀ tó rárá tó bá tó ní sọ́ọ̀bù àbójú lọ yọ yọ zakat tí ó bá tó ajẹ́ kò ní yọ zakat ọjà tí ó wà sírò kése tó rà o kìí sì ṣe iye tó rò pọ̀ ń lè tà wọ́n jù iye tó rò pọ̀ ń lè tà dèrè tó kéré jù ni ó sì rò nítorí pé tó bá ṣírò iye tó rà ìyẹn jẹ́ ńbẹ́ńbẹ́ fáwọn masakin tí ó gba zakat tó bá sì ṣírò iye tó rò pọ̀ ń lè wọ́n jù ó pé òun ṣùgbọ́n jò ló tó lè ó lè má rí tàbẹ́ ìyẹn jẹ́ ńbẹ́ńbẹ́ fún un náà torí ẹ̀ ló sì jẹ́ pé iye tó rò pò ń lè ta pẹ̀lú èrè tó kéré jù ni ó sì rò gbogbo àtẹ̀ yóò máa yọ zakat fún ti dé tìyẹn bá ti dé tówó yẹn bá pé ní sọ́ọ̀bù ṣùgbọ́n àtàjùrù mọ̀tẹ́kìrì ẹni tó ṣe pé aláwo wọ́ ma lòun kò má mà wo wọ́ ma ṣùgbọ́n nature ti ń tà ní bí ẹni ti ń talé ti ń talẹ̀ sẹ́wọ̀n pé dọ́tọ́ lọ́nba tó mẹ́ni tó ra wá ni eléyìí ṣé tó bá tà tí ó yọ zakat ṣé zakat ọdún kan ni ọmọ yọ fún ni àbí iye ọdún tílẹ̀ yẹn ṣe láti jọ́ tó ti rò pé òun fẹ́ tà títí tó fi rí tà iye ọdún tílẹ̀ yẹn ṣe láti gbà tó ti ní fọ̀sẹ́ẹ̀lì ni kó tó di pé rí tà. Imam Malik oní zakat ọdún kan wọ́n yọ fún péré o. àwọn ìmáàmù yòókù wọn ni yọ ọdún tó bá ṣe ni ewu lẹ́yìn rò pé ẹ torí àwọn ní ọdún kan <laughs> ọdún kan ọba sọ́ra tí èèyàn bá ní ọdún tó ṣe yọ zakat bí àwọn olùmọ̀ yòókù ṣe zakati le yọ o le kó gbogbo owó lọ sẹ́ẹ̀mọ́ ìgbà tí ọjà yẹn lè ṣe tí ó fi jẹ́ pé zakati kó gbogbo owó lọ bí kílẹ̀ yẹn ó ṣe forty years kó tó di pa àríta gbogbo ẹ̀ láyọ̀ ń zakati àbí ó ṣe gbogbo ẹ̀ abásimi. tó bá ṣe twenty years ìdajì owó a ó lè díẹ̀ torí ẹ inshàlá inshàlá tábà ti yọ zakat ọdún kan fún kò burú eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí àtàrà eléyìí máa báwọn olùmọ̀tán sọ pé àníyọ zakat fún táǹbà ń ra táǹbà ń ta ọ̀rọ̀ wọn sí dédé o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ subhanakallahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك